open to young Nigerians between the ages of 18 to 30 years old who desire to express their creativity through photography, think, visions of Nigeria. The contest is open to young creatives with a passion for photography and storytelling. All you need is a camera or smartphone and a keen eye to capture how Nigerians are responding to the COVID 19 pandemic. The 100 semi finalists will be decided by public votes, while the top finalists will be decided by our award winning and world renowned photographers and fashion icons. Do not forget to visit www.nigeriasolidarityfund.ng and www.wenigerphotocontest.com to learn more. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajaabale tó o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ Ajaabale o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́nbélé. ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun ẹ wá nǹkan ká jíjọ gbọ́. ó yá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn. ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀. ajá balẹ̀ ni òun náà ló ń kí yín pa ẹ̀kú òjòmọ́. ajá balẹ̀ ló ti wọ̀lú kẹ̀tíkẹ̀tí eh. tó tún ti dé bí ṣe é dé ẹbẹ́ yìí náà mọ̀ pé bájá balẹ̀ bá ti dé eh. ẹ̀yin kò ti rí ni <laughs> torí wípé adẹ́tẹ̀ rí yẹn eh. òun la fi dá wọn bá mọ̀ bó òun rẹ̀ ṣe ń gbalẹ̀ ní oníkálukú ti mọ̀ mọ̀ èrùkẹ̀rẹ̀ tẹ́ rí yẹn òun la fi mọ̀ àwọn àjòyè ìró Yes, FM lè tọ́já wípé báwa bá ti nágbàrá ta nágboro mm. àwa wàá fàbọ̀jẹ́ pẹ̀lú tíwé ìròyìn gbogbo tó bá jáde tó bá fi ràn wá gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn gbọ́dọ̀ mọ̀ jẹ́ fún yín ni mm, ah, tọ́ra àmọ̀ pẹ́yìn lẹ wà ń bẹ̀ tá a fi ń fa kọ́ sí i àtúntì dé bá a ṣe dé nìyẹn lè tọ́já wípé táyọ̀ <laughs> táyọ̀ mi dìídì múra mi wá ni ọwọ́ àwo fìlà tí mo fẹ́ dé wa lọ wọṣọ tó bá mu ah, ah. Ah, ẹni tí ó sì lórí Facebook kò lè mọ̀ ọwọ́ ní òdòdó ara sọ ẹ ṣàjọ ọba fìlà á ń sọ mùmú o torí pé láàárọ̀ yìí o alálàǹkó ni tájọ bí ṣe o. èmi ti mọ tí ọwọ́ mi. mo ní Táyọ̀ Táyọ̀ obìn nǹkan lọ̀rọ̀ rẹ ọtọ́ àrí tí mò ń jíjó ajá balẹ̀ lónà bá tún kíjó mọ́lẹ̀ ọ̀dà àdúpẹ́ fọlọ́run. ọlọ́mọdé ọlọ́mọdé àrí ń tẹ̀yìn òfin ni máa jó ni o. Eh, bí ọmọ eke bá fi igi rúlà lu agolo lẹ́gbẹ̀ẹ́ mi. ọ̀n jẹ́ níbi jẹnẹrétọ̀ gan bá ń dún lẹ́kùn nígbà mi ọmọ sọ ìdíwọ́ kẹsì. ọgbọ́dẹ̀dẹ̀rìn àti àti ijó ni májẹ̀mú tèmi ni. ẹ sáà jẹ́ ijó ijó ọyọ̀ ijó òdùnnú òní wọn lọ́ọ̀dẹ̀ gbogbo wa o ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ọjọ́ àbámẹ́ta tún lè ní gbogbo àbá gbogbo tá a dábàá bá ti ń ta sí i ìdùnnú àtayọ̀ ni ó mọ̀ jẹ́ fún gbogbo mùtúmùwà èní ni ọjọ́ kọkànlá nínú oṣù kejìlá ọdún ẹgbẹ̀wá okòókan àtẹyọkan orí ẹ̀ mm. ìyẹn ni wípé ọ̀kọ̀kànlá lè ní bàbá tí ń kàn yọ ọmọ jásọ́la èkejìlá sì lóṣù ejigbedi ọ̀la yóò là nàkan gbogbo wa ni o bàbá wa tí ń kó wa mọ̀ kore ire wa ó sì mọ̀ lékún sí i mm. láṣẹ ọba mi Èdùmàrè ni o fresh náà náà ń pè bí one zero five point nine ní ilé orin ni o níbi tí àárín kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré ètò títí máa rìn kékeré jáde ń gbogbo ògbà àtìgbà gbogbo tẹ̀ ní òtẹ̀tì a tún ti dé lódìdí nìbàdàn láwà nílé olúyọ̀lé ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì ìlú tógun òkórí tógun òsì ní kó nígbà kankan mm. táyọ̀ obìnrin àti táyọ̀ mm. ọkùnrin àti dé o ọmọ yín ló ń kí yín ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ rè tóun náà fẹ́ fẹ́ ìdùnnú tó pọ̀ gidi gan mẹ́rin oyètáyọ̀ ọ̀làdìmẹ́jì mc ansom agúnrégé elédè yọ ọmọ agúnrégé fún ani o lọ́wọ́ ọlọ́run mo wà ń tèmi ibẹ̀ kẹ́yìn náà wà fèrè ayọ̀ rèé tí mò ń fọn yìí etí ayọ̀ ni ẹ máa bá mi mú fi gbọ́ hmm. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn bá a ṣe máa tó fún yín tuntun tuntun hmm. lẹ́yìn tí wọ́n ìròyìn gbogbo gbé jáde lónìí ó tún ti yá nìyẹn afẹ́fẹ́ lẹ́lẹ́ wa máa gbóhùn wa rẹ̀ gbèrí òkun o hmm. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ wa máa gbóhùn wa rẹ̀ gbèrí ọ̀sà lẹ́kẹ̀lẹ́kẹ̀ wa máa gbóhùn wa rẹ̀ lù kẹfùn hmm. nílùú àwọn aláwọ̀ funfun lọ́hùn-ún torí pé bá a ṣe kárí ilé ńlá kárí oko bá a ṣe dẹ́sẹ̀ kùkùlà tẹ́ wà yẹn kò ní bàjẹ́ fún yín o yọmọ fresh yọmọ fresh fún everybody wa ni <laughs> ẹ̀rí afẹ́fẹ́ ọdún ti ń fẹ́ lẹ́lẹ́ ọba òkè yóò ta gbogbo wa lọ́rẹ̀ ọdún ntọ́yẹ wáyé ògo olúwa yóò fi ṣìkẹ́ wa bí ilé kíkọ́ bí ọkọ̀ rírà bí ọmọ bíbí bí eh, ilẹ̀ rírà àti ìgbéga lẹ́nu iṣẹ́ promotion tó ti hangi láti ìgbà yìí wá hmm. ẹ̀rí wọn ṣíwé ìrántí kan gbogbo ẹni tó bá nílò rẹ o hmm. gbogbo wa gan la tiẹ̀ nílò ìgbéga ìgbéga ìgbéga ìgbéga ìgbéga ọba òkè wa ní ìfìkangbà kan lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa onítorí pé yóò gbé aga kọ́gbọ́n nítorí pé yóò gbé aga kọ́ gbọ́kọ́ nítorí pé yóò gbé aga kọ́ gbaya ẹ fọwọ́ àdúrà alẹ̀ ẹ má wulẹ̀ fún mi lówó àdá ẹ̀mí mímọ́ lọ́bàlẹ̀ ọlẹ́ ni mo hmm. tura fún ọ lẹ́rọ̀ ọ̀dà kò burú jẹ́ kí ẹ̀mí ìròyìn ọ wọlé. ìsókè Dr. Olútáyọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ́mí jí o mọ̀mí jp ká máa jẹ́ àwọn sẹ́yìn gèlè hmm. ìròyìn tọ́jẹ́ ti àjẹ́ àbálẹ̀ <coughs> ẹ̀ ńlẹ̀ ẹ mú mi o ṣíṣí ni fìlà ìròyìn tọ́jọ́ mọ́ ti àjẹ́ àbálẹ̀ ṣíṣí ni o kó tó di pé àwọ̀ wà á mọ̀ gun aṣọ sọ lára wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì tó bá jẹ́ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú orílẹ̀-èdè wa nàìjíríà ni eh. ìròyìn bẹ nínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin ìròyìn tiẹ̀ kún fọ́fọ́ ni iwájú wọn kún àárín gbogbo wọn kún ẹ̀yìn ìkúlé wọn kò mm, gbẹ́yìn fún gbogbo tẹ́ ẹ fẹ́ gbọ́ tẹ́ ẹ fẹ́ mọ bó ṣe ń lọ mm. alẹ́mọ̀lẹ̀ kà á ní from pálí tó pálí mm. ṣùgbọ́n á gbìyànjú torí wípé wákàtí kan náà ó ti tó ẹ jẹ́ ká jẹ́ iṣẹ́ yẹn ní ìta gbangba ìwé ìròyìn ti Saturday Punch tó jáde fún tòní ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú mọ̀rànmọ̀mọ̀ ni o tí àwọn tí wọ́n jẹ́ abẹnugan ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì ń ṣèkìlọ̀ fún àwọn tó dàbí ìgbà wípé wọ́n bá fẹ́ mọ fa ààrẹ Muhammadu Buhari bu abẹ́ láti mọ ṣìwàwù wọ́n pẹ́kọ̀ yóò rí bẹ́ẹ̀ o bó ti fẹ́ dàbí ìgbà wípé ìgbéraga ó ti fẹ́ wọnú agbo òṣèlú mọ́ lọ́wọ́ ọ̀rọ̀ kan náà tún jáde lẹ́nu ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan tọwọ́ bí ìmọ̀ràn fún ààrẹ Muhammadu Buhari gbogbo ẹ̀ ẹ̀ńbẹ́nu ìwé ìròyìn ti Saturday ìwé ìròyìn ti The Nation tó jáde fún tòní. ẹ ká wo ojúde ìwé ìròyìn Saturday Tribune eléyìí tó jáde láàárọ̀ tòdímọ̀ ni kí ni wọ́n kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ ń bẹ̀ òun gangan náà lèmi ọmọ fi ṣe àkọ́kọ́ o níbi tí ọ̀rọ̀ ti ń jáde lẹ́nu àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ní Kano wọ́n pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ah, nǹkan ti yan kánò ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé àti rìnrìn àjò fọkànbalẹ̀ kọ̀mọ̀ sí fáwọn mọ́ wọ́n pé orílẹ̀-èdè nàìjíríà Èdùmàrè mọ́mọ̀jì ó yí dande bẹ́ẹ̀ ti ṣe ń ba lọ yìí wọ́n ní ọgbà bẹ́ẹ̀ òun ni ààrẹ lòun náà ti yá tètè gbé ìgbésẹ̀ wọ́n kò ti fi ránṣẹ́ síbẹ̀ ni o àwọn ikọ̀ tí wọ́n jẹ́ ti ẹ̀ṣọ́ aláàbò NSA ọ̀gá àgbà pátápátá ti iléeṣẹ́ ọlọ́pàá àwọn ikọ̀ èyí tó jẹ́ ọ̀gá àgbà fún kínní fún ti ọ̀rọ̀ ọlọ́lọ́tẹlẹ̀múyẹ́ mọ̀ ṣiṣẹ́ ìdáàbòbò SSS bákan náà SSSS wọ́n ní bákan náà ni ẹni tó jẹ́ olùbánidámọ̀ràn lórí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ètò ààbò náà wọ́n ti pé kóun náà kó gba ibẹ̀ náà lọ́mọ ní bákan náà ẹ̀wẹ̀wẹ̀ wọ́n ní Sokoto Katsina gbogbo ibẹ̀ ni wọ́n ti rán àwòṣe aláàbò ni wọ́n ti rán wọn lọ ojúde ni wọ́n fi sí ojú ìwé karùn-ún gangan láti jábalẹ̀ gẹ́gẹ́ bí àjábalẹ̀ láàárọ̀ tòní nínú ìwé ìròyìn Saturday Tribune. tó jáde fún tòní hmm. ọ̀dà kò burúkọ̀ láì fi sórí àkọlé ìròyìn tó ọkà yẹn hmm. àǹkó òbí aṣọ ẹgbẹ́jọdá náà ni ìwé ìròyìn gbogbo tó jáde fún tòní ńlọ fi ṣe o léyìí tó sì jẹ́ wípé bákan kan náà lọ́mọ sórí inú ìwé ìròyìn méjì tọ̀dọ̀ tèmi bí The Punch àti The Nation ìròyìn tó ní ṣe pẹ̀lú ètò ìlera ni kí n tó lọ síbi ọ̀rọ̀ ètò ààbò <laughs> níbi tó ti jẹ́ wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n mọ̀ tó ti ń ṣèkìlọ̀ ẹ fura ẹ fura pánsá ò fura pánsá jáná àjà tó bá kọ̀ tí ò fura àjà rẹ̀ ajẹ́ ni o wọ́n pẹ́ ní ilé tó bá kọ̀ tí ò fura olè ní kóru wọn lẹ́rù àti ẹrù wa àtẹ̀mí hmm. ọba òkò kúkú ní ṣèkọ́ kankan lẹ́rù olè lórí ọ̀rọ̀ ètò ìlera nípa ti àrùn àjàká òkò ti covid nineteen hmm. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń pa ètò ìlera mọ̀ pàkíyèsí gbogbo ọmọ ilẹ̀ yìí àti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé wọ́n pè ìṣíkẹrin ti àrùn covid nineteen tí wọ́n ń pè ní omicron wọ́n lọ́pọ̀ tó ti wọ̀lú jì gan-an kí gbogbo kálukú ọ̀sọ̀ ṣe àmọ́ nùwé ìròyìn ti the nation hmm. nígbà tí àwọn àjọ CDC ọ̀ tẹnubọ̀ ròyìn wọ́n pẹ́ láàrin wákàtí mẹ́rìnléní ogún síbi tá a wà yìí hmm. wọ́n ní jẹjẹ́ mọ̀ pé òǹkà wọn tó tún ti já pé kínní ọ̀hún ṣàbàsí lára Omicron wọ́n pé ó ti lé ó ti jẹ́ bíi eh, mọ́kànléní ọgọ́sàn-án one hundred eighty one wọ́n pé ní àwọn tí kínní ọ̀hún tó ti yẹ̀yìn sí lára pé kó ń kálukú ọmọ tó ṣọṣẹ́ o máa bomú rẹ lóòrèkóòrè máa fọwọ́ rẹ déédéé máa rìn jìnnà síbi ìpéjọpọ̀ èrò wọ́n pè ní solution kan ṣoṣo tí ó bá ọ̀rọ̀ omicron. ok ṣé orí tó gbé ti olóní omi tọkànràn bukubuku tí gbogbo wọn ń pè ní àrùn omicron eléyìí tó tún bẹ́ẹ̀ lóde òní ojú ìwé kẹwàá ìwé ìròyìn Saturday Tribune àná fi ìròyìn kan lébẹ̀ lórí ibi tí ọ̀jọ̀gbọ́n kan ti ń sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n náà Ozoilo ni ó ní ẹ wo pípé orílẹ̀-èdè nàìjíríà ti wà lára àwọn orílẹ̀-èdè eléyìí tó jẹ́ pé á pé omi tó kànrà tí wọ́n ń pè ní omicron bùn tí àrùn karùn-ún pé ó ti ń dé sí nàìjíríà káwá nítorí ẹ̀kọ́ ọmọ nàìjà kí wọ́n mọ̀ wá sí ilẹ̀ gẹ̀ẹ́sì mọ̀ wá canada mọ̀ wá àwọn orílẹ̀-èdè kan mọ́ ó níyàn ọ̀lẹ́ tán o ìyẹn tó lè tán ni ẹja wá sí gẹ́gẹ́ bí ojútùú mo fi yẹn mo fi tọ́ tààràtà sí ojúde ìwé ìròyìn Saturday Sun eléyìí tó jáde láàárọ̀ yìí nǹkan kan bẹ́ẹ̀nbẹ́ àná kọ́ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ àgbò òṣèlú ló sì gbà lọ fún ti ìbò gbogbogbò ọdún 2023 torílẹ̀-èdè nàìjíríà ń múra rẹ̀ lẹ̀ gan-gan-gan ó ní ìròyìn yẹn bá lọ níbẹ̀ náà sì ni ọ̀rọ̀ ti ń jáde látẹnu ẹgbẹ́ afẹ́nifẹ́re ẹgbẹ́ afẹ́nifẹ́re ní ọ̀họ́ èwo ń dóòlè ọrùn kú la ọrùn iṣu làpárò ó kú sí wọn ní kò sí ní tó jọ lọ́rọ̀ tàwọn o àwọn ò pé dandan gbọ̀n dandan lá Eh, ọmọ Yorùbá ni ló gbọ́dọ̀ di ààrẹ lọ́dún 2023 wọ́n ní ní táwọn ń béèrè fún táwọn ni pé kó ṣáàtì jẹ́ pé apá gúúsù ni wọ́n ti mú ẹni tí ó jẹ ààrẹ lọ́dún 2023 bákan náà ẹ̀wẹ̀wẹ̀ wọ́n tún fi sí lábẹ́ wọ́n ní kó sì jẹ́ wípé àtúntò restructuring káàrin ọ̀nà yẹn o kó tó di pé ọdún 2023 ìbò rẹ̀ yóò wọlé lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ yẹn kankan náà ni o lójú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun wọ́n ní ẹ̀yà Ìgbò náà ti sọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó irọ́ ni àwa àní jìrẹ́bẹ̀ kankan káwá mọ̀ bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ jọ̀ọ́ ajá rẹ̀ kọ́ ẹ sọ̀rọ̀ ẹ̀bẹ̀ a lè bẹ̀bẹ̀ torí wípé kí ni torí pé àwa náà kì í ṣẹ̀rú ńlẹ̀ yìí àwa yín la nìlú ìní ọ̀rọ̀ tí ń jáde látẹnu ikọ̀ kan tí ń polongo ti Biafra ń bẹ̀ wọ́n ní àwọn kan ti wá ń dá wọn lóhùn pé kí alẹ̀ ń wí gbòòrò ẹnu yìí òye ayé òye yín tó èèyàn a máa bẹ̀bẹ̀ ń gbà míì kí n tó fi ó lè tó lọ ta ló wí bẹ́ẹ̀ bóun gbogbo ọ̀rọ̀ sì ṣe lọ ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun ah ajá àbálẹ̀ ni ajayọ̀ balẹ̀ àtúnṣu rẹ̀ dé ìsàlẹ̀ kókó. ọ̀dà kò burúkọ̀ bàjẹ́ nínú ìwé ìròyìn ti The Nation lójú ìwé kejì ìròyìn ìwé ìròyìn yẹn ẹni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ògbóǹtagì ajínigbé ti ọ̀rọ̀ rẹ̀ tọ́jà pé gbòdògbòko níjó ní ìlọ́hún èyàn tí wọ́n pe orúkọ rẹ̀ ní chukwudu meme owumadike tí gbogbo èèyàn mọ̀ sí Evans wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ti di pé ńgbà tí ọbẹ̀ di oṣù kejì ọdún tí ń bọ̀ bí ọjọ́ kọ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tí ń bọ̀ yìí ni wọ́n mọ ibi wọ́n gbé ìdájọ́ rẹ̀ ká o àti àwọn míì tí wọ́n jọ kó wọn ní ìjọ́sí. E ọmọ lójú ìwé kejì ìwé ìròyìn ti The Nation tó jáde fún tòní lágbo òṣèlú ẹjẹ́ ń padà síbẹ̀ wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ẹdó gómìnà ìpínlẹ̀ Èkìtì tó ń ti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn mẹ́tẹ̀ẹ̀ta mú àmọ̀ràn sọ́wọ́ sí ìjọba tó wà lókè láti rí dájú wípé wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí à ń fi à ń yan ọmọ ẹgbẹ́ òṣèlú kan nípòsìn bí ó ṣe kí wọ́n mú ìrẹ́pọ̀ wá sí agbo òṣèlú ààrẹ ni àwọn gómìnà pínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta fi ìmọ̀ràn ọ̀hún ṣọwọ́ sí o ńbẹ ní ojú ìwé ìkeje ìwé ìròyìn ti The Nation tó jáde fún tòní ẹ jẹ́ kí n rọra jo eléyìí mọ̀ ní ojú ìwé ìkẹtàlá hmm. ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní ni nígbà tí ààrẹ Muhammadu Buhari tó ti wá sọ ọ̀rọ̀ yányányányá wípé ọ̀rọ̀ àwọn ajínigbé tó fẹ́ hó ẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yẹ mọ́mọ́ mi kan ẹ mọ́mọ́ sójó ọ̀ ẹ̀rín tí òun ó fi ojú wọn hàn léèmọ̀ nígbà tí ọbẹ̀ di oṣù àkọ́kọ́ ọdún 2022 ó pẹ̀tọ́ lóun ti gbé àṣẹ kalẹ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò wípé bẹ́ẹ̀ ṣe àwọn ìka ìdábà tọ́ fírí wíwọ́n ní kẹ́ ẹ̀ wọ́n níbẹ̀ hmm. lójú ìwé kẹtàlá ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní. bọ́rọ̀ bá jẹ́ ti ọ̀rọ̀ tí ń jáde látẹnu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Buhari bàbá tó ti sọ̀rọ̀ jáde lójú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune láàárọ̀ tòní o wọ́n ní ní tàǹtàn pẹ̀lú àlàáfíà báyìí pẹ̀lẹ́kùtù tí nǹkan kan ọ̀fọ́n kankan tí ò ní fi rùnà gbá ni làwọn ṣe bẹ́ẹ̀ gbé ìjọba lé ẹni tí ò bá kàn lọ́wọ́ lọ́dún 2023 ẹ̀wá jẹ́ àgbà ibẹ̀ yẹn ká fi gbéra pápápá lọ sí àwọn ìròyìn kan tí ó jáde láàárọ̀ yìí tó sì jẹ́ pọ́mọ̀ ṣe ni láàánú gidi gan mẹ́ni lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun wọ́n ní ọba kan tí wọ́n pé wọ́n jí gbé ní Imo ah! ọ̀rọ̀ yẹn ó ti ní agbára ó ti kọ sísọ ni torí pé wọ́n ní òkùtù ọba ọ̀hún tí wọ́n ti gbẹ̀mí ẹ̀ ni wọ́n la rèé jù sí ọjà kan. Eh? ẹjẹ́ ti bẹ̀rẹ̀ ká máa lọ sí ojú ọjà. Hmm, ṣé ká lọ ojú ọjà ni eh, àbí kí n ka eléyìí àbí àti sẹ́wọ́ àbí àdàkùnjẹ́ irun rọra sígèlè eléyìí o ìròyìn tí í ṣe ti ọ̀rọ̀ agbo ètò ẹ̀kọ́ ni àwọn èèyàn fẹ́ mọ bí nǹkan dé dúró lọ́rọ̀ ti ẹgbẹ́ asuu àti ìjọba àpapọ̀ hmm. ní báyìí o àwọn ẹgbẹ́ asuu lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé ẹ mọ́ sùn ẹ̀yin aráàlú ẹ̀yin òbí àtàlágbàtọ́ ẹ mọ́ sùn ẹ̀yin tọ́rọ̀ kàn láwùjọ ẹ jẹ́ mọ́ dáálé torí pé ní táwọn bá ìjọba àpapọ̀ múlẹ̀ hmm. lórí ọ̀rọ̀ àìtètè jẹ́ kí orí òkú kó sọ ọ̀ọ́dún ọ̀ọ́dún kí wọ́n fi egun òtòló tó ń tọ́ wà ní àárín àwọn wọ́n kàn wọ́n ò ló ti òtòló wọ́n ò ló tojò gẹ́ hmm. wípé báwọn bẹ gùn lé ìyẹn ṣẹ́lódì ẹ pẹ́gbẹ́ asùn tún dé o ẹ tètè dá sí o torí pé ṣinṣin ń jelégbò báyìí mm. ìjọba àpapọ̀ ẹ̀yin aráàlú ọ̀dá sí o gbélégbò ẹgbẹ́ asuu bá wá bẹ̀rẹ̀ sí ni máa jẹ ṣinṣin ẹ mọ́ rí àwọn bíi aláìda o ẹ̀yin aráàlú ẹ dá sí o òbí àtàlágbàtọ́ ẹ mọ́ sùn o ẹgbẹ́ asuu ló wí abádójú ìwé keje ìwé ìròyìn ti the punch ẹ mọ ìdí abá tọrọ ìjẹ́bẹ̀ o mm. ẹ jẹ́ àròjù ọjà. bí èèyàn bá wo ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune náà àǹkó ni wọ́n jọ fi ṣe bíi aṣọ búrẹ́dì ni láti ilẹ̀ ètè dókè òkun ọ̀rá ní bẹ́ẹ̀ lára rẹ̀. ojú ọjà lóyá òun bá a bá padà dé ajá balẹ̀ lódìdí òun náà lẹ́ẹ̀ sí ni máa gbọ́ ajá balẹ̀. ajá balẹ̀ Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no, tolerance for, for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. Oh, lọ́jọ́ kejìlá oṣù kejìlá láago méjìlá ọ̀sán títí dàago méjìlá òru lọ́dọọdún lọ́lọ́run yìí máa ń sọ̀kalẹ̀ sí di pẹpẹ yìí tá a máa ń tẹ́ fún nínú ìjọ the new goshen church alayaki sọgbẹ́sán street lẹ́yìn eco bank abayomi ìwòrò ìbàdàn twelve hours of praise with twelve apostles of praise on twelfth day of twelfth month at twelve noon till twelve midnight with a theme make a joyful noise ọlọ́run ló bèrè oúnjẹ rẹ̀ ìyìn lọ́wọ́ prophetess olúfúnkẹ́ ọmọwálé jp ó sì ní gbogbo ẹni bá fi ìyẹn kejìlá yìí bóun pàdé òun ó fi ìyẹn ogun tó ti yà bóun àwòrán ni wá yóò bàjẹ́ tiẹ̀. àwọn àpọ́sítẹ́lì orin ẹ̀mí tọ́lọ́hún lò rèé o. Pẹ̀lúmi Adébánjọ MP3 Evangelist Kẹ́mi Riobo Pastor Káyọ̀dé Oyèwọlé Evangelist Kẹ́mi Olúwaṣògo Adéyẹmí Olúwadámiláre Táíwò Àǹkáìndé Ọmọwálé Evangelist Bọ́sì Adéìwà Sunny Gold Evangelist Abọ́sẹ̀dé Ọláyẹmí Pastor Níkẹ́ Success Evangelist Esther Ògúndígbẹ̀ Àyàbá Jésù Evangelist Adéọdẹ́kúnlé Àpótí ẹ̀rí olùgbàlejò ní Prophetess Olúfúnkẹ́ Ọmọwálé JP 0805 607 8400 Jésù retí rẹ o. retí rẹ. ọmọ ẹni lọ́jọ́ ọ̀lẹ́ ni tàbá wa ń gbèrò láti ṣètò ọjọ́ ọ̀la tó dára fáwọn ọmọ wa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ti kalẹ̀ sílùú Ìbàdàn Glory Academy International School iléèwé tó fọkànbalẹ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye agbègbè ìkẹ́kọ̀ọ́ tó mọ́ tónítóní yàrá ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́nsì àti kọ̀ǹpútà tó jíire tó fi mọ́ ètò ààbò tó rẹ̀sẹ̀ walẹ̀ àǹfààní ohun amáyédẹrùn sì ti wà fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama àǹfààní ìgbaniwọlé sì nursery primary JSS one DSS one a sì ń ṣe ìdánwò ìgbaniwọlé lójoojúmọ́ àǹfààní owó ìrànwọ́ tó ń bẹ fún gbogbo àwọn ọmọ tóbi wọn ọ̀rọ̀ wọ̀ọ́rí tó ó túmọ̀ sí Glory lórí academy bẹ́ẹ̀ ni lórí academy international school a wà ní number forty six a and b tòkunbọ̀ orogún ìbàdàn tàbí kẹ́ ẹ pè oh eight oh three three five two one oh five one glory academy international school fún ìmọ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye. Mio tonic àtẹ̀jẹ́ ṣe o. ó fara lókun ìlera àtẹ̀bára. àìsàn ò lè wọlé tó bá lórí o tonic. bẹ́ẹ̀ni. ewébẹ̀ kan fún mi. ṣe ti gbọ́ kàkà kó rẹ̀ ẹ́ ọmú rẹ̀ rodo afárá lókun bẹ́ẹ̀ ni mi rí ó tọ́ni èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore rí ó tọ́ni kẹ̀kẹ́ ló gbé jáde rí tọ́ni. <laughs> real tonic hundred percent natural yemkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pé yemkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́ ẹ̀jẹ̀ sí ogun ni ẹgbà bẹ́ẹ̀. ọlọ́run sọ fún ìránṣẹ́. pásítọ̀ sí ọláyà ti CAC gbaremu center. pé gbogbo èèyàn ti máa rí kọjá sí twenty twenty two success to cross over. ọjọ́ mọ́kànlélógún tó gbẹ̀yìn ìrìn àjò ọdún yìí. láti saturday eleven december di friday thirty four. ṣé jésù yóò ti máa yọ̀ǹda kọ́kọ́rọ́ àṣeyọrí tó ṣílẹ̀kùn twenty twenty two fún gbogbo èèyàn. ọjọ́ saturday eleven sí friday seventeen. aago mẹ́fà ìdájí sí méjì àbọ̀là ó máa pàdé. ìsọjí ló máa bẹ̀rẹ̀ láti saturday eighteen di friday twenty twenty four. ìṣòro lọ́jọ́ méje tó ń gbà yín o. ìyẹn láti Saturday twenty five ní Friday thirty first rékọjá sí twenty twenty two. ọ̀pọ̀ rẹ̀ ṣe ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí ló máa pẹ̀lú olùgbàlejò. pásítọ̀ sí ọláyà ṣiṣẹ́ ìránṣẹ́. gbogbo ẹ̀ nínú ìjọ CAC gbaremu center leaders junction tribunal malẹ̀ fana àti ọ̀gẹ̀ àdó Ìbàdàn. láàrin ọjọ́ mọ́kànlélógún tó parí twenty twenty one kọ́kọ́rọ́ àṣeyọrí ti máa bọ́ sí ọlọ́wọ́ twenty twenty two wàá fi sọ̀rọ̀ ẹ̀rí nígbà bẹ́ẹ̀. Tẹ́mítọ́ Christmas bonanza. Kérésìmesì ọdún lẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa latest furniture tó múnú lé dàbí àfihàn ọba top furniture bàbá ni wọ́n ń pè ní fada ọdọọdún ni temitop máa ń ṣe promo láti àsìkò yìí lọ ten percent discount ó wà lórí ọjà tẹ bá rà nílé iṣẹ́ wọn ẹ̀bùn jíjẹ tó wà fún yín lórí ọjà tẹ bá rà bó ti wù kó kéré tó ẹ máa gba tíkẹ́ẹ̀tì yín tẹ bá ti rajà tán ní temitop àwọn àwòdámiẹ́nu furniture tilẹ̀ yìí àti tòkè òkun office tables and chairs dining set tv cabinet wine cabinet glass center table àwọn royal chairs tilẹ̀ yìí àti tòkè òkun kitchen cabinet wardrobe bẹ́ẹ̀dì àsọ̀bọ̀kọ báyà dọ̀wẹ́kẹ̀ bùsùn àtòrà orthopedic mattress tó pọ̀ rẹpẹtẹ nílé iṣẹ́ wọn sẹ́yìn náà wá rí i pé egungun bí èyí sọ̀kan lágbárí tẹ́mítọ́ furniture wà ní ẹ̀gbẹ́ tó ń wọ twitter iwo road ìbàdàn telephone zero eight zero thirty four seventy three zero five zero six tàbí zero eight zero twenty three twenty three seventy seven thirty one tẹ́mítọ́ furniture lónìí bye bye to tuyẹ̀yẹ furniture. ọ̀pọ̀ yanturu la máa bá jáde ní twenty twenty one ó yá nínú ìṣòro lóru bẹ́tsáìdà ọlọ́run ṣẹ́gun adémọ́lú máa sọ̀rọ̀ ẹ̀ di àánú. nínú ìṣòro bẹ́tsáìdà tó parí ọdún twenty twenty one látọjọ́ monday thirteen ní friday seventeen december gbogbo èèyàn ló máa kórè ọ̀pọ̀ yanturu massive harvest. Jésù nínú ayé wòlíì àtàjẹ́ rere Ṣẹ́gun Adébólú JP testimony jà. Ó sọ bẹ́ẹ̀. Pé gbogbo ohun tó ti pàdánù ní rere. Gbogbo làálàá tó ṣe lọ́dún ìtì ọ̀yọ́. Àárín òru márùn-ún yìí. Lòun fẹ́ kéré fún gbogbo èèyàn. Ọlọ́run fẹ́ gbé olùrànlọ́wọ́. Olóore pẹ̀lú aláàánú dídí fún ọmọ wúrà rẹ̀ rẹ̀ wá gbàdúrà. Wọ́n látọjọ́ monday thirteen ní friday seventeen december lábẹ́ ìfàmì òròyìn ọlọ́lórí àwọn wòlíì májẹ̀mú àtàwọn olórí ẹ̀mí tó máa pẹ̀lú prophet and evangelist ṣẹ́gun adébólú jp testimony child ṣiṣẹ́ ìrọ̀ṣẹ́ o nínú ìjọ word of testimony prayer ministry testimony ground tó wà ní sani ọpẹ́yẹmí àjàngbàwá kájàyé ìyànà church ńbàdàn ire ìpọ̀ àwọn èyí ti ẹ ṣàpilẹ̀ ìwọ náà máa bọ̀. Ah, Rubicon the movie. Ho, ho, ho, ho. will be called point of no return. How can you win a game against a powerful and deadly opponent? O fẹ́ bẹ́sù jẹ́ oṣù bí oògùn lẹ́sẹ̀ ògbèjì lágbèdè méjì palàpolo ààyè àti kú Rubicon àgbèdè méjì. Iṣẹ́ ọpọlọ ńlá látọwọ́ Dr. Adébáyọ̀ Fálékè Báyọ̀ O. Directed by Adé Idris Jerry. Managed by Aṣíwájú Charles Adéni. Ìgbà àkọ́kọ́ tí Yinka Ayéfẹ́lẹ́ máa kópa nínú sinimá kan. Sinimá ti kọ́lá olóòtú ṣe bẹ̀bẹ̀ nínú ẹ̀. Pẹ̀lú àwọn superstars bíi Mr Macaroni wòlíì àgbà akelewi saheed balogun ricardo agbọ bukki arugba taiwo ìpèkúnlé babatunde saheed mr sport abolade salami ben obe samuel gbèsàbí ìlúmọ̀ká pẹ̀sẹ̀ntà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rubicon the movie ama premier lọ́jọ́ ní tuesday december twenty one ọdún yìí ní fresh fm music house challenge ìbàdàn dr yinka yefẹlẹ mon ní chief host lọ́jọ́ yẹn aago kan ọ̀sán lè tó gbogbo àti bẹ̀rẹ̀ lóko lóko tọkọ lójàǹkọjàǹkọ ló ń bọ̀ sí yorùbá you get there earn good money working for Prosper in Ibadan. Prosper is hiring fuel sales agents and business development officers in Ibadan to join their dynamic team. Dates 14th and 15th of December. Venue Early Events Place opposite Shaki Garage beside Total Filling Station, Songo UI Road, or your state, Ibadan. Send Prosper a WhatsApp message on 090-8831-1306 for more information. àsìkò ti tó láti ṣiṣẹ́ Ìbàdàn pẹ̀lú iléeṣẹ́ Prosper iléeṣẹ́ Prosper ló dúró láti gba àwọn òṣìṣẹ́ bíi field sales agents àti business development officers láti darapọ̀ mọ́ àwọn akọni akíkanjú wọn pàdé wa ní earlier event place ládojúkọ Ṣakí garage lẹ́bàá total filling station Sango UI road Ìbàdàn lọ́jọ́ kẹrìnlá sí kẹẹ̀ẹ́dógún fourteen to fifteenth of December tàbí kí o fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sórí WhatsApp number Prosper lórí zero nine zero eight eight three one one three zero six fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ilẹ̀ títí kílẹ̀ gbígbéré lẹ̀ dodo ajá balẹ̀ latest record orin Dr. Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ ọjà MON. tọ̀tẹ̀ yìí galaga jù àlùtò inú ẹ̀ apata pété manifestation làkọlé ẹ̀ o tún gbọ́nà ara yọ Ayéfẹ́lẹ́ o tún yà láwùdà. ọba tó gbàdọ̀ balẹ̀ ọ̀tá ọba tó gbàdọ̀ balẹ̀ ọ̀tá ọba tó ń gbàdọ̀ lọ́lẹ̀ ọba ìyẹ́fẹ́lẹ́ èmi ṣe kábíyèsí ọba yẹn ó lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ àkàkà tó ní manifestation lẹ́tùgbà. iṣẹ́ ọmọ rẹ̀ kò dúró ojoojúmọ́ ni owó odindi ènìyàn jáde nínú àkókò. manifestation àkókò olùkọrin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀ kéde àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ́ àlùjọ latest record ayẹ́fẹ́lẹ́. Thank you ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy Production International tó bá jáde ìmọ̀ mi tètè watch out mo wá fẹ́ ṣàdúrà kan kẹ́sà máa ṣàmì lọ. mo fẹ́ ṣàdúrà kan kẹ́sà máa ṣàmì sẹ́. kẹ́sà máa ṣàmì lọ. wàá rí ta kí ṣe wàá rí ta. sì ṣe súnmọ́lé tọ́dún tuntun náà sì ń kalẹ̀ kó gbọ̀gbọ̀gbọ̀. ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé tí design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ́ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo èkó Èkó àti Àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbáǹkọ́ gbòòsà bíi rẹfrigirétọ̀ TV jẹnẹrétọ̀ microwave, blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation sí wa lórí gbogbo lẹ́tẹ̀ bára ní design bricks ẹ sì kú ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along Ọ̀yọ́ express road. láti jàǹfààní design bricks operation JMS lásìkò ọdún yìí pé zero nine zero three nine three seven five one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀. Ah, adé lódìdí. adé lódìdí lódìdí káwá máa tẹ̀sí ọwọ́ iwájú lókù báyìí. yẹ́sìkẹ́. torí pé èèyàn kan ò ní bó ewé kúrò lára ẹ̀kọ́ tán eh. kọ́mọ wá wòran. ṣé ẹ̀kọ́ tí ọ̀lẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ àbí ìtọ́lá kà lẹ́gbẹ̀ẹ́ all of the above. a <laughs> ah, ti ẹ̀jẹ̀ pẹ́ fọ́ náà bù sílẹ̀gbẹ̀. Ah. ok àwọn yẹn bá tẹ ẹ̀fọ́ sọkọ. o ti bo mọ bóròyìn tó bo mọ eh. òun bẹ́ẹ̀ kọ mọ òun lẹ ah. fi jẹ fọ́ sọkọ. ọwọ́ èèyàn ba irú woro tá a wí ẹ jẹ́ ká lọ sínú ìròyìn ní tààràtà já balẹ̀ láì fàsìkò ṣòfò ká mọ̀ jábélé ń jábélé ń já ni. ọ̀dà kò burú mo gbé tọ̀yẹ̀ mi nítorí ọ̀nà fún mi ti ń dá tòlótòló. tọ́kì tọ́kì ni ọ̀rọ̀ jẹ́ kí n máa wá lọ tààràtà síbi ìròyìn tó ní ṣe pẹ̀lú ètò ìlera. Okay ìròyìn ètò ìlera tó mú kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ó pe gbogbo àkíyèsí gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà àti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé sí ọ̀nà tó ń kálukú fi lè gbà fúra ní ìlànà pé pánsá òfura pánsá jáná àjà òfura ńlá àjábájì wọ́n pọ́n lẹ́tọ́ bá kọ̀ tí òfura olè ní ó kó lọ àtàrúwọ àtẹ̀mí ọba òkè òkúkú ní ṣèkọ́ ọ̀kan lẹ́rù olè lórí ti àrùn àjàká òkò ti èyí tí ẹ pè ní ìṣíkẹrin tí wọ́n pò kọ rẹ̀ ní Omicron wọ́n ní kí gbogbo àwọn èèyàn mọ̀ tún ṣọ́ra ṣe o láti rìn jìnnà sí gbogbo ntọ́ba tó lè fa kíkiní ọ̀hún kọ́mọ pamọ́ sóńkálukú lára àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ọ̀hún tó sọ̀rọ̀ lórúkọ ti àjọ elétò ìlera lágbàáyé WHO nígbà tí wọ́n ṣe ìpàdé kan fẹ́rẹ́ jogi ní ọjọ́ àlàmísì ní ìjẹta òde yìí ní olúùlú ẹlẹ́wà nílùú Àbújá wọ́n pé nígbà tí àwọn ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera tí wọ́n pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lágbọ́n ti ètò ìlera sí ìpàdé mọ̀nàwá wípé ẹ dákun ibo ni ká tún gbé gbà o níbo ni ìjọba kù sí lórí àwọn nǹkan tó jẹmọ́ wípé ń dènà kòkòrò àrùn àti abẹ́rẹ́ èyí tí wọ́n ní káwọn aráàlú ọmọ gbà ẹ wá fún àwọn ní ààbọ̀ ibi tí mímọ gba abẹ́rẹ́ ọ̀hún dé dúró ǹjẹ́ àwọn èèyàn wọn sì ń gba abẹ́rẹ́ ọ̀hún bí àbí wọ́n ń kọtí ọ̀gbọ́n pé torí wípé ìjọba àpapọ̀ kọ̀ọ̀ká rẹ̀ láti máa gbé owó tùlù kalẹ̀ ra abẹ́rẹ́ tí ń pa kòkòrò àrùn ti COVID-19 wọ́n pé mm, nígbà tí ń gba ẹnu ààrẹ Muhammadu Buhari sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún tí wọ́n ti pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ìmọ̀ ṣègùn òyìnbó sí ìkàlẹ̀ ẹni tí wàá ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò wọ́n pé ńlọ gba ẹnu ààrẹ muhammadu buhari sọ̀rọ̀ kódà wọ́n pé ẹni tí ṣe ààrẹ ilé asòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà sẹ́nitọ̀ ahmad lawan òun gangan ọ̀gbẹ́yìn o wọ́n ní nínú ìjábọ̀ ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera wọ́n jí oyè ìjọba àpapọ̀ wípé pé bọ́mẹ ní bá dára káwí àkúkú ní fi ṣe aya ẹni tí ṣe onímọ̀ ṣègùn òyìnbó gebre Usafo ńlọgbẹnu gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀hún sọ̀rọ̀ níbi ìpàdé náà ní ìjẹta ó pẹ́ bọ́mọ ẹni bá dára káwí àkúkú ní fi ṣe aya o ó pé ní ti ipa tíjọba àpapọ̀ kọ́ láti fi owó túùlù bàǹtìbàǹtì kó àwọn abẹ́rẹ́ tí ń pa àrùn covid-19 wọ̀lú ó pé àwọn kan sáárá síjọba àpapọ̀ o ó pé ṣùgbọ́n kì ti dára tó kí wọ́n tó lajú òpó míì sílẹ̀ tí ó jẹ́ ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ fún gbogbo ẹni tó bá kọ̀ láti máa gba abẹ́rẹ́ apakòkòrò àrùn covid-19 ọ̀hún ní ìtọ́já wípé ìṣíkẹrin ti covid-19 tí wọ́n pè ní omicron yìí wípé yíyímú táwọn èèyàn yímú nígbà tabala tàkọ́kọ́ yíyímú tí ẹ yímú tí ìkejì tún fi wọ̀lú wọ́n mà tó ń yímú ìkẹta tó wọ̀lú jìgàn wípé ṣùgbọ́n bàbá ní parọ́tà ní ṣèké nígbà tàkọ́kọ́ gbọdọ̀ tó gboko ní ìpele àkọ́kọ́ àrùn covid-19 wọ́n pé tí ọ̀rọ̀ abẹ́rẹ́ apakòkòrò àrùn ò tí ì wọ̀lú tán gbàtí kejì ó fi dé ní ìṣẹ́lẹ̀ kejì táwọn èèyàn sì ti ń gba abẹ́rẹ́ ọ̀hún wọ́n pẹ́sẹ́ mọ̀ pé àdínkù bá síta kọ́kọ́ wọ́n pè ìṣọwọ́jà tẹ̀kẹta òun náà kò tún kò tún pọ̀ tó ti ìpele kejì wọ́n wá wípé báwọn èèyàn bá tún kẹ̀tíkẹ̀tí lọ́ọ̀rẹ́ gba abẹ́rẹ́ apakòkòrò àrùn covid-19 yìí ó ṣeé ṣe kí omicron yìí tó jẹ́ ìṣíkẹrin náà kọ́ mọ̀ rọ́wọ́ mu ṣùgbọ́n bábẹ́ rọ́wọ́ mu a àwọn èèyàn tí wọ́n kọ̀ láti gba abẹ́rẹ́ àjẹsára ọ̀hún hàn ni wọ́n tún ṣe okùnfà rẹ̀ ni wọ́n wá wí pé kéku ilé ọgbọ́ kó sọ fún toko kádùn ọgbọ́ kóró fóòbẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n tó wà ń kalẹ̀ níbi ètò ìpàdé tí wọ́n ṣe níjẹta náà èyí tí wọ́n fi ń sọ ìwòye àti àgbéléwọ̀n ibi tí nǹkan dé dúró nípa àrùn covid-19 síkàrin omicron ni wọ́n wá pa àrọwà sí gbogbo àwọn tí wọ́n bá mọ̀ wípé àwọn ò tí ì gbabẹ́rẹ́ èyí tí ń pa kòkòrò àrùn covid-19 níletò déletò lábúlé dé abúlé ní ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n tètè túyàgbá lọ́ọ̀rẹ́ gba abẹ́rẹ́ ọ̀hún ni o wípé torí pé ààbò ara ẹni ńlá ààbò òlú wọn pẹ́ kódà ẹni bá mọ̀ pé òun larúgbó ńlẹ̀ gan kó sí wọn létí pé mọ̀mọ́ bàbá abẹ́rẹ́ yìí ṣe nǹkan kan tọ́sọ wóòdì o ẹ̀rẹ́ ìgbà ni o pé wọ́n ní abẹ́rẹ́ ọ̀hún gan ńṣe ló dàbí abẹ́rẹ́ àjẹsára táwọn àmọ́ gbà fún àwọn ìyálọ́mọ táwọn gbà fún àwọn ọmọ láàrin ọjọ́ abábí wọn sí bí oṣù kẹsàn-án sí bí ọdún kan wípé irú abẹ́rẹ́ bẹ́ẹ̀ tọmọ bá gbà á wọ́n ní yóò ṣe ìdènà fún àrùn onígbá méjì yóò ṣe ìdènà fún àrùn rọpárọsẹ̀ yóò sì jẹ́ kí ìmú eyín bọ́ọ̀ta wọn kó dúró déédéé kọ́mọ̀ ṣe wọ́n ní ọ̀gẹ̀nẹ̀tẹ̀ tàbí òjòjò kankan à ń gbé kiri dìgbàdìgbà tàbí ìgbóná òdì wọ́n pé bí ìgbà tẹ̀yìn bá gbarú abẹ́rẹ́ àjẹsára bẹ́ẹ̀ fún àwọn ọmọ wẹ́wẹ́ tí ń dènà gbogbo ń ta kà sílẹ̀ yìí náà ni ó ṣe jẹ́ pé abẹ́rẹ́ tí ń pa àrùn COVID-19 yóò ṣe ṣiṣẹ́ lára ẹni tó bá gbà á tí ó dènà fún tí bá ń bọ̀ tí ó sì jẹ́ ààbò fún àgọ́ ara ẹni tó gbà á nígbà tí ó wàá fi ìmọ̀ràn kásẹ̀ rẹ̀ lẹ̀ igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ó pe ṣẹ́ńbẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣèlétò ìlera náà láti túbọ̀ mọ́ la àwọn tí wọ́n bá ń bẹ ní àyíká àti agbègbè wọn lọ́yẹ̀ wípé gbà kò ní láìfi kankan yóò ṣara yín lóore ó ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní tí a fi pé ká fura pé ìṣíkẹrin Omicron ti COVID-19 ọ̀nà kan ṣo tá a fi lè dènà rẹ̀ ní gbígba abẹ́rẹ́ àjẹsára covid-19. ó yẹ jẹ́ ká gbéra pápápá láti bẹ̀ máa lọ síbi ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó mọ̀ wáyé mọ̀ ní ní Kano wọ́n ní lánàá òde yìí ti ṣe ọjọ́ ẹtì Friday ó ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kano nígbà tí àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n tú sójú òde gbansasa níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa sọ wípé ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari gangan làwọn bá ní gbólóhùn o ẹ̀ àtijẹ́ tó fi di wípé ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ iní ọmọ bani láti rìnrìn àjò wọ́n ní àwọn ò lè rìnrìn àjò ní ìpínlẹ̀ náà mọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àbẹ́ẹ̀rí nǹkan pé ìyídande gbàá ìlọ́fẹ́ máa ń ṣẹlẹ̀ lé orílẹ̀-èdè wa nàìjíríà báyìí wọ́n níyẹn gangan ọ̀nà ni ọ̀rọ̀ tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ni máa fi léde wọ́n ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe lálàyé wọ́n ní bàbá ní káwo gbogbo nǹkan tí ń jẹ́ apá àríwá orílẹ̀-èdè nàìjíríà nǹkan ti yan lórí ọ̀rọ̀ ti ètò ààbò wọ́n ní bí wọ́n ṣe ń kọrin tí wọ́n ń pariwo tí wọ́n sì ń fọn rere àwọn nǹkan wọ̀nyí pé àlétò ààbò ní nàìjíríà yàtọ̀ sí ti fi ẹ̀gbẹ́ wọn gànà wọn ló ti fẹ́ ṣubú yakata wọ́n ní ààrẹ muhammadu buhari èmi gan-an lẹ́ à ń wò gan-an ojútùú mọ̀nà wà ní wàràǹṣe ṣàdá tẹ́ tètè wá fún kinní yìí torí pé n tá a bá ti fẹ́ jọ́ bàjẹ́ ojú làámú tó ojú ọjọ́ lèèyàn sì gbọ́dọ̀ mú ojú tó ọwọ́ gbọ́dọ̀ pẹ́ ní ìsà eléyìí ti ṣe ti àkekèé wọ́n ní èyí gangan ọ̀nà nìkan eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi kódà wọ́n pe ẹni tí ọgbà ẹnu wọn sọ̀rọ̀ tó léwájú wọn ìyẹn Zainab Nasir Ahmed wọ́n ní ó ṣe lálàyé o wípé ẹ̀mí tó ti bọ́ àti ẹ̀mí eléyìí ti ń bẹ nínú kòbá olé lórí ọ̀rọ̀ ti ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà tó fẹ̀yìn wọ́n gànà yìí wọ́n ló pé ó ti sú ni ọ̀rọ̀ tó sọ pọ̀ oníṣe ti bí ìpọ́n tòun ẹ̀jẹ̀ ṣe ń tọ̀ látara ẹni tí ò ní nǹkan tí wọ́n gbẹ̀mí ẹ̀ lábàdì ní káwo ni àbí ti bí àwọn mọ̀lẹ́bí bí ó ṣe jẹ́ wípé bí ìṣẹ̀lẹ̀ ń bá ṣẹlẹ̀ tán wọ́n á sì sọ ògúlù tó o <gasps> amúnikásíọ́ sínú ẹbí àwọn èèyàn tó bá fara gbá ó ní ààrẹ Muhammadu Buhari kí lẹ́ ṣe ẹ sì ṣe lójú ọjọ́ ni wọ́n ní bí ọ̀rọ̀ ń ṣe ń jáde bẹ́ẹ̀ náà ó ní ààrẹ ò mọ̀ fífúrú lẹ́gbẹ́kẹ́ o tó náà ti yá tètè tó tètè ké sí àwọn olórí olórí aláàbò pípọ́ yá o ẹgbẹ́ra pàápàá gẹ́gẹ́ bí ikọ̀ eléyìí tí ó lọ rèé bojú wò ó kẹ́ẹ̀sì bojú rí ẹ ṣe níṣe àwòrán ṣàṣà eléyìí tí ó gbé ìgbésẹ̀ kí la fẹ́ ṣe gangan wọ́n ní àwọn ikọ̀ tí ààrẹ tó tètè fi ṣọwọ́ sí ìpínlẹ̀ Sokoto tòun ti Kano tè mọ́ Katsina òun náà ni amọ̀gbé ti rí àwọn ẹni tí wọ́n jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí bá ìjọba dámọ̀ràn lórí ètò ààbò Nàìjíríà Major General Babangana Mangunu tó ti ṣe bẹ́ẹ̀ fẹ̀yìntì wọ́n ní bákan náà ni ọ̀gá àgbà pátá iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀ Nàìjíríà Usman Alkali tóun ti ẹnì tóun náà jẹ́ ọ̀gá fún ikọ̀ òṣìṣẹ́ aláàbò SSS Yusuf Magaji Bichi wọ́n ní tó fi dórí ẹni tóun náà jẹ́ ọ̀gá àgbàmọ́ni fún ti ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀ wa Nàìjíríà ambassadọ Ahmed Rufai Abubakar wọ́n ní tóun ti ẹni tó jẹ́ wípé òun náà ọmọ jẹ́ gíwámọ̀ ni fún ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ aláàbò ní Nàìjíríà ìyẹn Major General Samuel Adébáyọ̀ gbogbo wọn pápápá ni wọ́n pé ààrẹ ni ó yá o ẹ tètè lọ sí àwọn apá abẹ́hùn kẹ́ẹ̀sì ya tètè ya bátà ní ojútùú eléyìí tí wọ́n fi dá ìṣẹ̀lẹ̀ àbáàdì ìkọlù ìgbẹ̀mí ẹni gbàkúgbà tí wọ́n fi dá níjàkadì kan náà ń búṣẹ́ ìròyìn yẹn gùn ojú bẹ́ẹ̀ lọ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ni mo ti já kéèké ń bẹ̀ ẹ̀ la wò yòókù. bó ṣe já kéèké ń bẹ̀ yẹn náà lọ́dà jákèmí náà òfèlè yìí ní agbo òṣèlú mọ̀mọ́ ni o níbi tí àwọn ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nílẹ̀ yìí tí wọ́n sì ń ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ oyè tuntun tí wọ́n yàn gẹ́gẹ́ bí ẹ̀ka ìgbìmọ̀ amúṣẹ́yà ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé ẹ ṣọ́ṣe o bí a ṣe yàn yín sóyè ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n tún lè rọ̀ yín lóyè wípé méjèèjì ń lọ ṣe é ṣe kó wáyé o béèyàn ọ̀bá kì í tó kì í lọ́nà tó dáa nígbà tí ń sọ àti mú ìmọ̀ràn ọ̀hún wá ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ igbákejì ẹ̀ka ìgbìmọ̀ amúṣẹ́yá ní abíàṣẹ ẹgbẹ́ òṣèlú PDP lókè lọ́hùn-ún tí ó sì tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ ilé aṣòfin nílẹ̀ wa Nàìjíríà rí tí orúkọ rẹ̀ jẹ́ sẹ́nítọ̀ Ìyọ̀chà Ayù ńlọ́mọ̀mú ìmọ̀ràn ń wà wọ́n pé ìyanmọ́ oyè tuntun ní ti ìgbìmọ̀ amúṣẹ́yá fún ẹgbẹ́ òṣèlú PDP kò lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ lólùlù lẹ́wà nílùú Àbújá lẹ́yìn tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì ró wáwáwá wọ́n pẹ́ ẹsẹ̀ ògbèrò níbi ìyan ọmọ oyè ọ̀hún ibẹ̀ wá ni wọ́n ti ń fi àmọ̀ràn ṣọwọ́ wípé kí gbogbo àwọn ọmọ oyè tuntun tí wọ́n yàn kí wọ́n kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́ fún àwọn tó ti ṣètò àkóso ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún sẹ́yìn sẹ́yìn kí wọ́n sì jákọ́já wípé ìlú òyìpadà òòrùn yóò chẹ́ǹjì o sí ti dáadáa lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú PDP ó tún tẹ̀síwájú ní ọ̀rọ̀ àmọ̀ràn rẹ̀ ìyún ẹni tí ó fi àwọn ìgbìmọ̀ náà lọ́lẹ̀ ìyọ̀chà ayù ó wí pé hmm, ètò ìdìbò ọdún 2023 pé àbáṣepọ̀ rere tó bá wà láàrin ẹgbẹ́ òṣèlú PDP iná ní ọjà kọlà pọ́njá tí ẹgbẹ́ òṣèlú PDP ó fi ráàyè gba ògo wọn padà ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ọ̀rọ̀ àmọ̀ràn eléyìí tí ẹ sọ wípé ó yẹ kí wọ́n máa tẹ̀lé àwọn tó ti ṣètò àkóso rékọjá lọ wọ́n tọ́ka sí ipa ribiribi eléyìí tí ẹni tí ó ti gbà kan rí jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP látòkè lọ́hùn àti àwọn ọmọ oyè rẹ̀ wọ́n pẹ́ kódà wọ́n tọ́ka sí ipa ribiribi eléyìí tí ọmọ ọba Uche Secondus tó ti kó bẹ́ẹ̀ ni wọ́n sì wá ń tọ́ka sí àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá àṣàlẹ̀ tí wọ́n ti fìgbà kan rí jẹ́ gómìnà ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì tún ti fìgbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ibẹ̀ náà ni Uyocha Ayu ló ti kan sára sí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ bàbá ìyábọ̀ ẹbọra òwú ẹni ó wípé kí wọ́n gba àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́rẹ̀ sí ìwé àkọọ́lẹ̀ wọn bí wọn bá ní fọdún yín dún pẹ̀lú ti ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú tí ń ṣe àkóso lọ́wọ́lọ́wọ́ ní báyìí ni wọ́n wá wípé ètò ìdìbò ọdún twenty twenty three hmm. ẹgbẹ́ òṣèlú PDP ti dúró tán o láti gba ògo wọn padà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀yà lọ ìwé kẹta nínú ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní kẹ́lọ́ rèé máa bó ṣe. bí wọ́n bá dé ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune gan náà ìròyìn náà ó lè tẹ̀ ń bọ̀ síbẹ̀ tí wọ́n ti pé ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà ńlẹ̀ yìí ọ̀mọ̀wé Iyorchia Ayu ló ti gba ipò alága ẹgbẹ́ òṣèlú PDP lánàá àwọn ọ̀rọ̀ tó sì sọ náà ni ẹ̀tìgbọ́n yòókù náà tó ń bẹ̀ẹ̀bẹ̀hùn ẹ̀wájú agbójú sọ́wọ́ òkè ojú ìwé kẹfà náà mú wá nínú ìwé ìròyìn Saturday Tribune ibi tí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ti ti ń fi ọwọ́ gbáyà tó ń tẹran tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣìkìtì ṣìkìtì wípé ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akẹgbẹ́ mi káàkiri àgbáyé ẹ wò ó mo fi ń dá yín lójú ni o àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé àní àní ò sí o bó bá di ní ọdún 2023 ọ̀fọ́n ò ní í ṣe kíni kò ní í fìrùlú gbà torí wípé gbogbo nǹkan iná ni ó lọ bó ṣe tọ́ tòun bó ti ṣe yẹ o èmi ó sì gbé ìjọba alẹ̀ fa ìjọba lé ẹni tí ọba jáwé olúborí lọ́nà tí ìrọ̀rùn tó mú àlàáfíà lọ́wọ́ ni o wọ́n ní lánàá ń ló fi ọ̀rọ̀ yìí léde o níbi ìpàdé àpérò kan eléyìí tó jẹ́ wípé ààrẹ tilẹ̀ Amẹ́ríkà Joe Biden iná ló ṣe àgbékalẹ̀ àpérò ọ̀hún nínú àtẹ̀jáde eléyìí tẹ́ni tí í ṣe olùbánidámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ròyìn tóun tó yẹ kó dé ti aráàlú Fẹ́mi Adésínà tó fi léde ó ní ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari lọ sọ pé bá a ṣe ń wò ó tá à ń kà á tọ́jọ́ ń dín tí twenty twenty three sì ń wọlé bọ̀ wẹ́rẹ́ èdè wẹ̀rẹ̀ ó ní ìjẹ́ ìjẹ́mọ̀ wípé gbogbo nǹkan tí ó mú kí nǹkan lọ dáadáa lórí ọ̀rọ̀ ti ètò ìdìbò àti ìfa ìjọba lé ẹni ọba wọlé lọ́wọ́ nírọ̀wọ́rọ̀sẹ̀ òun náà ni ààrẹ ló ti ṣe bẹ́ẹ̀ ni ti ń gùn lé ojú ewé kẹfà ìwé ìròyìn Saturday Tribune níròyìn yẹn wà bí ọba jẹ́ tagbo òṣèlú ó kù hmm. àmọ́ ẹja àfẹsẹ̀ kan dojú ọjà. á dojú ọjà náà àmọ́ wọ́n ti fi olùgbòǹgbòrò tó ti àgádágodo gbàǹdùgbàǹdù sí ẹnu òlóró àwọn iléeṣẹ́ ìpògùn bíi mẹ́rin ó lé ní ọgbọ̀n pa bámúbámú nípínlẹ̀ èkó Lagos kí ó bí ẹja dé o látọjú ọjà káwa jẹ́ mọ bó ṣe ń lọ ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. bá a ti kọ́rí ó ní túmọ̀ àlàfíì àjùmọ̀lá. alájọ òfin òtẹ́rì ní gbogbo ibi tí wọ́n ti ń ṣayẹyẹ káàkiri àgbáyé. ó ń bàbá mu ṣe dédé ara ní ìsẹ́yìn winters and marketers association gbé kankanka kalẹ̀. twenty twenty one ọ̀yọ́ state aṣọ òfin dẹ̀. ó máa wáyé lọ́jọ́ thursday december sixteen ọdún yìí. aṣọ òfin international market ìsẹ́yìn máa gbòbí tíbi ti rò lálejò. bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ni. pápá ìsàlẹ̀ lọ́jọ́ yẹn ni olóyè olùṣègùn ọbásanjọ́ àtìyàwó adìgínẹ́sì kẹ́ndé ọmọ ọlọ́kùn aláṣọ òfin gbági. orí adé ọjọ́ náà lolúbàdàn ilẹ̀ ìbàdàn. olúwo ti ìlú ìwọ àsẹyìn ìlú ìsẹyìn ni ọgbà gbogbo èèyàn lálejò olùgbàlejò àgbà ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé alága ètò lọ́jọ́ yẹn ni amòfin wà lọ́jọ́ yẹn gbogbo ọmọ yóò bá tàtàlá pè kẹjá jọ pàdé mẹ́ àmọ́ retí yín o kí ló wàá sàrákùnrin látàárọ̀ tí o wàá gbé kọ́ ọ báyìí ẹ́. kí ló sì ọ ojú ó ṣe wá fajúro báyìí. bó o ní sí ní fajúro arákùnrin ọlọ́mọdé ò dá mi gbèsè ajílẹ̀ mo ló bá ń gbé wa àtàwọn kan tí mo fẹ́ lò sórí oko. ó sì wá lè tó gbogbo báwọn wọn. ayé dígítà la wa ọ̀yá fóònù ẹ̀ tẹ star three four seven star four six ash crop to cash gangan nu gbogbo n tó fẹ́ pàpàtà ojú kan ló wà. ó ti gbé wa o ẹ àmọ́ lọ́nà wo ni wàá gbà. ojú òpó yìí láti lè ra jílẹ̀ ráhùn tá a máa ti bọ́lẹ̀ wọ́n tún bá ní wojú ọjọ́ kí gbogbo àwọn nǹkan tá a rà yìí kójú ó kàn máa wọ lọ lákòókò tí ò tọ́ wọn a máa yáni ní katakata eléyìí tá a sí tractor tí máa bóònù rẹ̀ tá a fi ṣètò ọ̀gbìn wa pápá ń bari ẹ̀ ní pé bí ẹ̀yin náà bá ti darapọ̀ mọ́ ojú òpó star three four seven star four six hash tẹ̀sí jóníbàárà tí máa ń tẹ̀lé wa ń gbogbo ògbà tó bá ti tó àkókò díẹ̀ ẹ̀yin náà yóò láǹfààní sí owó yá láti fi ṣètò ọ̀gbìn dáadáa sí i. ṣó ti wá ìpèsè àgbẹ̀ ti di rọrùn. ayé dígítà láwà star three four seven star four six hash crop to cash bẹ́ẹ̀ bá ti ṣe ń ṣètò ọ̀gbìn lẹ́ẹ̀mọ rere rẹpẹtẹ. Good morning, doctor. Welcome, Mamana. You bring your sister today? No, doctor, na my neighbor be this o. Oh. I don dey beg her to join us register for antenatal for hospital, but she no gree. Madam, why now? You no know say you suppose come register for antenatal when you dey pregnant. Doctor, I no wan catch coronavirus. No be hospital the thing dey dey pass. If you cover your nose and mouth with face mask, do everything dem say make you do. Corona no fit catch you for hospital. Abeg help me tell am o. Oh. But look me now, I no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dey come play o oh. dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine. thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick. Register for antenatal care once you know you are pregnant. Hospitals are still safe. This message was brought to you by the State Ministry of Health with support from APIM Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top success tá a ṣe sí sí car building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé grace lábẹ́ bíríìjì makola zero eight zero seven four eight eight eight eight eight eight. Motor car, motor car. One motor car for Junior, one shining bicycle for Tiwa, big teddy bear for Chindera. Childhood days are always sweet memories to remember. Let your children enjoy their childhood days by gifting them various toys. When you think of buying original, long lasting, and educative toys, think of Toddler's Toy Smart, your one stock store shop full of various toys ranging from motor car, bicycle, teddy bear, train, piano, bags, shoes, guitar, pet, and so educates them, different games, and so on. Make your children happy. Take care of them. Buy them toys. Visit Toddler's Toys Mart today at Plot 3 laughing Venue opposite Wow Factory, Oduyole, Ibadan. You can order for your goods anywhere in Nigeria. Call 0703 131 5979 or follow us on Instagram at Toddler's Toys underscore Marks. ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtú kárátà bouncy castle fífi jó ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó lè gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nkọrin ilẹ̀ wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. Ọ̀yọ́ prophetic power to say. Èmi ò lu òjò lọ. Oki Oye kuseti in conjunction with Christian Association of Nigeria Ọ̀yọ́ ń ṣàgbékalẹ̀ sọ́jí ìta gbangba ọlọ́jọ́ mẹ́rin gbáko tí àkórí rẹ̀ ń jẹ́ Jesus our advocate Jésù alásàwíwá first John two one ọjọ́ Sunday ọjọ́ kejìlá títí di ọjọ́ Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún tí a wà yìí Sunday twelve to Wednesday fifteen December twenty twenty one ní déédéé agogo márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ five pm daily lórí pápá ọlárinwájú event center Methodist Cathedral ìbàdàn ọ̀yọ́ aláàfin ní ìpàdé ológun ọ̀hún ó ti wáyé o ẹni tí ọlọ́run fi ṣe ìránṣẹ́ ìyanu àkókò yìí rán ẹni ọ̀wọ̀ àti àgbáyé ma adéyẹmọ àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run aláàbì ni yóò máa wọnú agbára ẹ̀mí mímọ́ fún gbogbo ènìyàn the crusade is powered by glory declared ministry mọ́bọ́ládé ọ̀yọ́ ọ̀yọ́ state nigeria jésù lóluwà. <laughs> mama junior why you dey cry like small pikin na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate i no get certificate and ah, you for go get certificate na okay go school go get your certificate now e don too late which school go accept me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taisolari university of education ijagun ogun state dey admit candidates for certificate and diploma diploma courses in theatre film and media studies for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waye gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go wakala. log on to my.tasweb.edu.ng to apply apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀. ẹ káàbọ̀ látọjú ọjà hmm. lélẹ́yìí tọ́já wípé àròjọ́ musolókun ọjọ́ tí ń rebi àná lórí ìròyìn ajá balẹ̀ òórùn tí ń rebi àtiwọ̀ ẹ̀rọ yìí iléeṣẹ́ apògùn tí mo ní àti pàǹpínlẹ̀ èkó yẹn ẹ bá dẹnu ìwé ìròyìn ti the punch ẹ bá ń bẹ̀ bíi mẹ́rin ó lé ní ọgbọ̀n ni hmm. àwọn ajẹ́njẹ́ iṣẹ́ ti ẹgbẹ́ asuu nígbà tí àwọn ẹgbẹ́ asuu lórílẹ̀ wa nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kébàyìí gbogbo òbí àtàlágbàtọ́ wípé ẹ̀ mọ́dàálẹ̀ ẹ̀yin òbí àtàlágbàtọ́ nítorí tí alágbára méjì báyìí tó fi bẹ̀rẹ̀ sí ní wọlà kádí báyìí koríko bẹ̀ ni ó foríko àwọn ògo wẹrẹ tí sì ń bẹ lẹ́nu ètò ẹ̀kọ́ náà ni ọ̀rọ̀ ó fẹ́ dàbí gbà pé yóò fẹ́ ń fi ìyà jẹ díẹ̀ kọ́lọ́mọ́jà àmọ́ wo jìyà o àwọn ẹgbẹ́ asuu wípé gbogbo ní táwọn jọ ń fà láàrin àwọn àti ìjọba àpapọ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n kọ̀ wọn ò fẹ́ gun òtòlò tó dì sí o wọn ò tiẹ̀ fi tòjò gẹ́gàn lò ó lù tó pẹ̀lú bí ó ṣe pé orí pé ìjọba àpapọ̀ dúró lórí kí ẹgbẹ́ asuu ṣe tí ó ṣe iná ni wọ́n wá pẹ́ ẹni kí láà iná ni yóò ṣe é ṣe kí àwọn ó ṣe é hàn o ẹni tí wàá ṣe agbẹnusọ fún àwọn ẹgbẹ́ asuu níbi ìpàdé kan tí wọ́n pé wọ́n ṣe nílùú ìbàdàn ti solúùlù ìpínlẹ̀ ọ̀yọ́ lánàá kódà wọ́n pe àtúnṣe ìpàdé kan nílùú ìlọrin gbàtí ọwọ́ a máa sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n oyèbánjí oyègòkè ọmọ ké sí gbogbo àwọn òbí àtàlágbàtọ́ ó pé àwọn ò rí nǹkan kan èyí tí ó ojútùú sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ju ìyanṣẹ́lódì oníkó máa lò bẹ́ẹ̀ lọ ọpẹ́ táwọn abẹ́ ìbẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní ọlọ́wọ́ báraba wọ́n pé ìgbàtẹ́sìn ìjọba àpapọ̀ ti ń jẹlẹ́gbò ẹgbẹ́ asuu ní ìsìn o ẹ̀yin aráàlú ọ̀sọ̀rọ̀ o hmm. nígbà tí elégbò ẹgbẹ́ asuu bá wá bẹ̀rẹ̀ sí ni máa jẹ ṣinṣin ìjọba àpapọ̀ ìwà ni ẹwà àmọ́ wa sọ pé ẹgbẹ́ asuu dájú wọn ò ro tàwọn ọmọ wọn pé ńgbà tó ogún aláàrù bá sì fẹ́ gbẹ tí wọ́n sì fẹ́ rí ẹ̀tọ́ àwọn bí ìgbà pẹ́kọ̀ sí àwọn tí wọ́n fẹ́ rí gbogbo orin táwọn jọ ń kọ láti odidi èsìn wọn pẹ́ ṣẹ́ gbàgbé bódidi oṣù mẹ́sàn-án ẹlẹgbẹ́ asuu fi lọ fún ìyanṣẹ́lódì ó tó di pé ìjọba àpapọ̀ sọ pé àwọn àwọn o àwọn ti gbà sí ntẹ́gbẹ́ asuu wí àwọn sì ṣe àwọn sì tọwọ́ bọ ìwé àdéhùn wọn pé láti èsìn ọ̀hún tí jàjíkẹ́ lọ́dọ̀ ìjọba àpapọ̀ lórí gbogbo ohun tí àwọn jọ ń fà wọ́n ní tọ̀ ìyanṣẹ́lódì ó o bàbá sì ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ bu ẹgbẹ́ asuu ọmọ lójú ìwé keje ìwé ìròyìn ti di pọ́n. lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun ibẹ̀ nìròyìn eléwà ó tí wọ́n ti ń pè ẹgbẹ́ kan tí a mọ̀ sí ẹgbẹ́ mazọ́ọ̀bù wọ́n ti sọ̀rọ̀ torí sí ìlọsíwájú tòun ìtẹ̀síwájú ilẹ̀ Biafra wọ́n ní wọ́n pe ẹ̀yà Ìgbò lè mọ̀ bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹjẹ́ ajé ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n láàjọ ní orílẹ̀‐èdè nàìjíríà ni o wọ́n ní bí ọ̀rọ̀ ṣe ń jáde látẹnu àwọn àgbààgbà lápá abẹ́hùn látọ̀dọ̀ ẹni tí í ṣe pius ayim pius ayim wọ́n ní òun náà ó sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ni Emeka ezeive òun náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn ń pe tó ọ̀rọ̀ tí à ń sọ yìí kò dá lórí ohun méjì o ju wípé ẹ̀ àti ajẹ́ tí àwọn ẹ̀yà tó jẹ́ ti àríwá alẹ̀ yìí tí wọ́n fi máa sọ wípé àbẹ́ẹ̀ bá jẹ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ mọ̀ fi ẹ̀bẹ̀ kún fi gbogbo ẹ̀ rání tẹ́sí dé ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ orílẹ̀‐èdè nàìjíríà kàn ẹ fẹ́ ka ọ̀rọ̀ yẹn lákàkúndélẹ̀ àti èsì tí ń jáde látẹnu ẹgbẹ́ kan eléyìí tí wọ́n jẹ́ ADF ń tiwọn Allah Igbo Development Foundation wọ́n láwọn ti sọ̀rọ̀ pé ṣe rí ọ̀rọ̀ tí màá sọ bù ń sọ kí wọ́n sẹnu wọn sọ bù ń pẹ̀ àti eléyìí tí IICY náà ń sọ alága ẹgbẹ́ tibẹ̀hún ti ṣe ADF gangan Abia Oyike ó ní ṣe rí gbogbo nǹkan tá a bá fi orí bá àti ṣe fẹ́ èèyàn lè fi ẹ̀bẹ̀ kó fi kún àti jàre orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ọ̀nà tó bá gbà ń ló yẹ kájọ gbà ẹ̀yà ìgbòjọ làwọn ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Sun nìyẹn wà lójú ìwé kẹjọ ìwé ìròyìn Saturday Tribune ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú à ń dìbò náà ni wọ́n pẹ́ lẹ́gbẹ́ òṣèlú PDP ní ìmúrasílẹ̀ ìbò gómìnà ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun ní ọdún tó ń bọ̀ yìí wọ́n ní àwọn èèyàn mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa gba fọ́ọ̀mù èmi náà jẹ́ gómìnà wọ́n pe ẹnì tí í ṣe sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè òun ni a ó lérí àwọn márùn-ún yòókù eléyìí táwọn náà ti sọ pé tó àwọn náà dupò dígbò jígbò fún àti di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ fẹ́ mọ gbogbo wọn àti bí wọ́n ṣe tó ojú ìwé kẹjọ ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni wọ́n kó gbogbo ẹ̀ sí. káfíyàn tún lọ tààràtà sí ojú ìwé ìkejì ìwé ìròyìn ti The Nation nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ wípé ọmọ kan tí ṣe òǹtajà